بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير ọpẹ́ ọlọ́pàá ọlọ́ adúpẹ́ ilé ẹ̀kọ́ sí àpárí ọgbọ́nà pẹ̀lú gbọ́nà alhamdulillahi alamin fún orí àdúgbọ́nà ọba tó ṣe fúwá ó tún ní ká máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìrìn ìrìn àdúgbọ́nà ọba náà ètò tí wá ilé ní àpàjọ rẹ̀ ọlọ́mọdáwó rẹ̀ dára wa irúdùgbò àgbáríkà báyìí púpọ̀ ní gbèsè ayé wa abẹ́rẹ́ bẹ̀rẹ̀ báyìí bẹ̀rẹ̀ rẹ̀ báyìí lọ́wọ́ sí àárín báyìí lọ́wọ́ sí bẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ sí ládàá ká sọ̀rọ̀ ọlọ́run ládàá ká gbọ́rọ̀ ọlọ́run àwọn tá a sọ àti àgbọ̀ ọlọ́run aládàá rẹ̀ akíra wa ní ojú akínyẹ ní Ẹgbẹ́ mi tí àyẹ̀wò náà ní fíkìrì kò sọ̀rọ̀. Fíkìrì kò sọ̀rọ̀. Àgbóyé ẹbí. Mo náà ni àwà lórí ẹbí fún ẹbí. Fíkìrì kò sọ̀rọ̀. Àìjá máa gbá àwọn kan bẹ dáńgbé ní Alimabadi Àmà Ìzàwájì. ذكر مبادئ العامة للزواج ذكر المبادئ العامة للزواج àkọ́kọ́ ń bẹ̀ oná ni àlìdáàrí wà lè sídáàrí ẹlẹ́ẹ̀kìí náà ni alìtìyà ọkọ̀ ọ̀sùsù ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà ni alìtìbátú wà káàmù ha ẹlẹ́ẹ̀kẹrin عقد النكاح أو الزواج أركانه شروطه àwọn orígun tó gbé ètò àmúlẹ̀rẹ̀ ayé tó gbé dúró náà. Àrídáàbò ọ̀ṣọ́gbòtò. Abẹ́wò àwọn orígun tó gbé ètò nìká ìdúró àti májẹ̀mú. Láàbárí àwọn orígun yìí, ẹbá kò orígun ní mẹ́ta, tàbárí méjì ń bẹ̀rẹ̀ láàrẹ̀lẹ́ẹ̀kẹta ìdí oṣó ìdí oṣó ṣúrò náà bá kọ́sára igi igi òkúé nínú àwọn gbòǹdó igi lábẹ́ mẹ́rùnbà lédè kò sí mọ́ ìlara igi tí ó bá ti sí lára rẹ̀ ìdí oṣó فالأركان جمع ركن gbónà àríkàlà ọ̀rọ̀ tó pọ̀ ní plural rí ẹyọ ẹgbẹ́ ilẹ̀ orúkún orígun kan orúkún náà orígun méjì àríkàlà orígun wọn wá orígun kan náà orígun méjì wọn ní àríkàlà Gbónà orúkún ní èdè lábá kí tó máa rẹ̀. Min rọ́kànà yàrùkúnù yàrùkúnù iná wà rúrú rẹ̀. Ó wá látara fílì máa dé rọ̀kànà yára rúrú rúrúnà rúrú ìmáàna máàlà ilé ẹgbẹ́ ìbálẹ̀ sí. Àwọn ìtàkàdà àríyìn. Ọ̀pára lẹ́yìn ó dáwọn èyí níbi ilé ìlúkùn tí ọba sí ilé olè mìíràn ààrẹ àríkà àrùkùn àwọn ọ̀tán ọ̀tán ọ̀tán في هذا المسجد له أربعة أركان بدون هذه الأركان إليه يريد mọ́sálásí tàwà nígbà yìí ẹ̀dù róòrù wà rúkú ṣe ìjà nígbùgbù alẹ́kàkọwà wọ́n ní orígun kan tàbágbé orígun kan báyìí wọ́n ní ò ní abala rẹ̀ tó nípò jù abala rẹ̀ tó nípò jù tó nípò jù lórí àwọn òkú ìwúlòsòrò owó àrùnú filistila wọ́n lọ́dọ̀ àwọn àbá ẹ̀sìn máa gáàrà tí sí àmìnà lè máa hìyà ó ní tó bá jẹ́ ìpín kan nínú odidi nǹkan yẹn ìpín kan nínú odidi nǹkan náà èèyàn ní ìsìn apá wa ìpín kan ní nínú èèyàn ẹsẹ̀ wa ìpín kan ní lára èèyàn orí wa ìpín kan náà lára èèyàn ẹsẹ̀ méjèèjì ìpínkan ní méjèèjì lára èèyàn ìpínkan ti lọ lára èèyàn yẹn èèyàn yóò sékè ní èèyàn yóò lè dúró dáadáa má bí èèyàn lè pé má lè pé má wọ́n tẹ̀tà wọ́n kọ́ fara yìí àbí ìbọ̀dù ṣe wọ́n lórí ẹ̀sìn ní pàpàpà nǹkan máa dúró lórí orí orí gun òun ní pàpàpà nǹkan máa dúró lórí pápẹẹrẹ ìrun kíkí ó ní àwọn àríkáàrù nínú àríkáàrù ní àrùkú àrùkú ní fi sọ́lá tíyàn bá kí ọjọ́ bá rùkú dáṣọ́ látàlàwó yánàwó táraka rùkú ní àríkáàrù sọ́lá nítorí pé ó kúrò ní kúrò sílẹ̀ láwọn ìgbọ̀n ìjẹ́ àwọn ọkọ̀ mú ìsẹ̀wà bẹ́ẹ̀ náà ni kájọ́rọ̀ ìyàwó ẹ̀bùn mi lágbàjá fẹ́ tàbí káàbìyàwó lọ́yàn wá fẹ́ lágbàjá àti kágbà nínú ètò ìgbéyàwó orígun ni tí ó bá lè sí mọ́kànmọ́gbà látàwàjá ìtumọ̀ orígun ni àti kọ́ òní àwọn ilé ìdíṣẹ́ àti kọ́ òní àwọn àfẹ́sẹ̀ وشروط الشرط لغة قولوا الشرط من وين هو العلامة وجاء من فعل شرط يشرط شرطا شرطا هنا نقول ọwọ́ lára fíìlì máa ní ṣáàtọ̀ yá ṣúrútù ṣàrùbáyé ṣáàtọ̀ yá ṣúrútù ṣàrùbáyé àṣírà وأشراط الساعة علاماتها آمين ساي آمين دا آمين دا وأشراط الساعة علاماتها أشرق فلان نفسه أمرا أشرق فلان نفسه أمرا أه. كان هاي tí a máa lọ wípé aṣọ́rọ̀gbà fúlàní náà ní amurika kò lè pé lágbájá fi àlámọ̀rí kan báyìí hàn ó fi àlámọ̀rí kan báyìí ó fi hàn ó pè tí àwọn ọgbàrá yìí ويجمع الشرط على الشروط أو الأشراط يجمع الشرط على الشروط أو الأشراط الشرط لا يعتبر تبع القوة من الشروط abẹ́rẹ́ sọ̀rọ̀ méjèèjì ló lè wà náà ọ̀ṣẹ́ tó. ọ̀ṣẹ́ tó fi lè sílá هو ما يلزم من عدمه عدم المشروط ولا يلزم من ولا يلزم من وجوده وجود المشروط ولا, ولا عدمه ولو نان يقول هو ما يلزم من عدمه عدم المشروط táàbà ti rí ìta sí májẹ̀múlé lórí àlè táàbà ti rí ìta ṣe májẹ̀múlé lórí àlè wàdà ayé ìta pé ojú nìyí ojú nìyí lọ́sọ̀lọ́wọ́ bákan náà kò sì gbọ́ dandan nípa káwá rí májẹ̀mú káwá rí ìta sí májẹ̀múlé lórí tàbí kámọ̀rí tàbí ní ìgbà mẹ́wẹ̀ agbọ́jẹ́ máa láyẹ̀ tí mo ṣe ìlà àbìnrin o náà ni tí nǹkankan ò lè pé àfikọ́ wà mẹ́ ikú lè complete àfi kí ó wà mẹ́ wàláyẹ̀ tó ń já fẹ́lá fi àtẹ́kọ́ ti ní gbóhun jẹ́ ṣùgbọ́n nǹkan yóò lè pé tàbí ó bẹ̀rẹ̀ yí pé rúkùnù nípa ju ṣùgbọ́n àrókọ́ àpùwà ṣẹ́lùkù tó Àbátàlá àlùkú ṣẹ́rẹ̀ tó ní ṣùgbọ́n ti sọ́lá. Wọ́n àpẹẹrẹ ní ìsìn àlùwàlá ṣíṣe máa jẹ̀bù nínú òun, àlùwàlá òsì nínú òun, ṣùgbọ́n àlèkírùn-ún. إذا الوضوء شرط الصلاة وكذلك الإنسان شرط في الرجل bẹ́ẹ̀ náà ni ìsọlélókùnpá inú ẹ̀sìn wa lórí pílágbáyé ẹ̀sẹ̀ sínà wọ́n jẹ́ mú kò tí níyàwó kò tí lọ́pọ̀ ní wọ́n jẹ́ mú pé kò tí níyàwó kò tí lọ́pọ̀ wà lọ́sẹ̀ sínà tí ọba tí ìlọ́pọ̀ rí tí ò tí níyàwó rí ìbàdànjẹ́ ẹnìkan tí lọ́pọ̀ rí ẹnì kò tí níyàwó ẹni tó lọ́pọ̀ rí wọ́n sí lọ́pọ̀ ẹni tó tí níyàwó ìbàdànjẹ́ Wọ́n tó ní díẹ̀ ni pé màmá jẹ̀mù ní pé orí ẹ̀ ni ìdájọ́ rí ìdájọ́ orí ẹ̀mí tó ní lórí.

ìdájọ́ kan ò lè fẹsẹ̀ nílẹ̀ káwà rí pé ìdájọ́ ṣẹ̀ríà ni àyà àbíkò tó yí pé èyí tí oníṣẹ̀ríà ìṣọ́lọ́wọ́ bá lè kọ́ lágbé kalẹ̀ fún báyìí ọgbọ́dọ̀ Adárísàwá. Gbogbo àlàídá aṣọ́lọ́pátá yìí ìtí jẹ́ rúgbónú àti ìṣòro tọ́lá sílẹ̀ ìwádìí bí ìyàwó nìkan ibi gbàyọ́ nìkan abẹ́ta abẹ́ra oní àríká oníṣòro abẹ́ta abẹ́ra oní àríká oníṣòro abẹ́yàwó oní àríká oníṣòro ẹni dìlé ìdábábẹ́sí láti jẹ́ sí láàrin ara wa àwọn abẹ́ ìrun kíkí oní àríkà oníṣòro ààjì ṣíṣe oní àríkà oníṣòro àwẹ̀ gbígbà oní àríkà oníṣòro zàká yíyọ oní àríkà oníṣòro títí ẹ̀dá mọ́tàwà fẹ́ wò nírọ̀lẹ́ òun náà ni àwọn àríkà wàṣúrù zàwà jáwẹ́nìkà àwọn orígun àtìmẹ́jẹ̀mú tí a máa rí lára àgbéyàwó àgbéyàwó ìpàṣẹ̀rí àmà والأركان والأركان عندهم فهي عبارة عن مجموعة أجزاء عقد الذكاء التي لا يتحقق وجود العقل إلا بها wọ́n ní dáàgbé ní àríkàn lọ́dọ̀ àwọn àfá ẹ̀sìn oníṣẹ̀ríà o náà ní àwọn àpapọ̀ ẹ̀ka dáàkójọ ẹ̀ka ìtàkókò yìí tó sì wípé igi ò lè so ayé pẹ̀lú ẹ̀ ẹ̀rì mọ̀jímọ̀ mọ̀jímọ̀ àti àjíṣà mọ̀jímọ̀ àti àjíṣà التي يتحقق وجود العبد كاملا وقد اختلف الفقهاء في تحديد اركان الزواج نعم lórí eléyìí àwọn àfẹ́ẹ̀sìn àwọn ọmọ fíkìm kí là ń pè lórí gbogbo ìyàwó kí láàbọ̀ sí mú ìyàwó ẹnu òkúlé lórí lẹ́gbẹ́gbà mẹ́bẹ̀ wá tàbá ma fi kí tàbá wà níbi jẹ́ níta gbogbo yìí ìgbà mẹ́bẹ̀ rà bá yọ́ ma gbé rúkùn yọ́ ma gbé ṣúrùtù sí rúkùn láìpẹ́ ìrìnmọ́tẹ̀ tó jọ ọdún márùn-ún wọ́n pàdé bọ́ra kan ní Sudan ó wá ní òǹgbà ń bí áfíríkà ìkan pé ọ̀tọ́ nínú àwọn ọmọ ìyá wa ní tí ẹ̀ tí ló sẹ́ àpológún yẹn dúró ó ní kẹjì máa ń dàrú àwọn àbá àlọ́wọ́lọ́wọ́ dúró ṣẹlá ló sẹ́ wọ́n parí ṣùgbọ́n ṣẹlá ló sẹ́ wá dúró bẹ́ẹ̀ ló ṣe dúró àpológún yẹn dúró ó yá dá àríkà mọ́ ó dẹ̀ wọ́dá ẹjọ́ ọmọ kí ó fi dáadé yìí ẹmọ farabalẹ̀ ìfìtàdé ìyàwó ọmọ kí wọ́n láti farabalẹ̀ láàfin ní gbé àríkáàni tó ṣúrù láàfin ní ìjábọ̀ mọ́ra wọn àríkáà àti ṣúrù orígun àti májẹ̀mú àwọn orígun àtàwọn májẹ̀mú àní gbígbúra wọn tábà ti ń sọ̀rọ̀ àmọ́ mọ́sí àbúrò àti ń sọ̀rọ̀ tábà ṣe sọ̀rọ̀ àmọ́ mọ́sí àbúrò àti ń sọ̀rọ̀ gbogbo lọ́dọ̀ àwọn màsáìbù yìí kí gbogbo dáńsọ yóò wà fún àwọn àpá onímọ̀ fíkì dámátà gbogbo yìí pẹ́ pẹ̀lú ṣẹ̀ríà ní ìsìláàmù dáńdó ni wọ́n kún wọn lọ́tọ̀ ni wọ́n lọ tún nìkan lọ́tọ̀ ni wọ́n sì fún wọn ní sàtíkẹ́tì pé wọ́n sì fún ní ìjáza ní pàmíṣàn ìrẹ́ yìí olùta gbogbo yìí ìrẹ́ yìí olùta gbogbo yìí ọmọ tó kó sínú inú dáwà máa náà ni أركان الزواج وشروط الزواج نعم فاتفقوا في بعضها واختلفوا في بعضها wọ́n lọ́rọ̀ yìí ẹnu àwọn àkókòrò lórí ọ̀rọ̀ àríkánù ọ̀ṣùgbò tí ń bẹ́ẹ̀bẹ́ inú àwọn ọ̀kọ̀kọ̀ yìí lẹ́nu àwọn àpá kòrò lórí ilé ìwòkúrò ilé ìṣẹ̀lẹ̀ ó sì bẹ́ẹ̀bẹ̀ tó ń kòrò lórí tẹ́gbẹ́ bàbá fẹ́ ẹkùn ìgẹ̀ ọ̀nà jíjá mọ́tà gbogbo náà sọ láìpẹ́ ọ̀rọ̀ tí wọ́n mẹ́ta ní ìsìn àwọn àníbi márẹ́jì kan lọ́nà àwọn àbáàgbà márẹ́jì náà kọ́ àwọn kéré inú àwọn àbá tí wọ́n lọ bá wá nísàlẹ̀ wá ń jù sí lọ́mọdé bàbá ṣáàrí àdúgbò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàwọn ọdàkáàtìrà àtàwọn ọdàmà wọn náà tó ní pẹ̀ kọ́nà àwọn àbá àbátọ̀ yí pé pé orí kún pé zawai orí kún kan náà lónìí wípé zawaj oríkìtà tó wọ oríkìtà ìgbéyàwó oríkùn kan náà ló ní. ó ní náà ní àlèjá wà lókùn. ọlọ́run náà ní àlèjá wà lókùn. kó tó wù délẹ̀ bàbá bàbá gbà rárá ní máa mú ni. bàbá bàbá mi bá gbé ọdún máa mú ni o kì í ṣe ọ̀pá. bó o ní ó ṣe wá rí bẹ́ẹ̀ torí pé àbá àkọ́kọ́ sọ̀rọ̀ yẹn jú ẹ̀ tó dùgbò lọ́dọ̀ àwọn ànábíà. lọ́dọ̀ àwọn ànábíà. ànábíà. àwọn ànábíà. àná. àwọn àná. àwọn àbọ̀ ànífà. àwọn mọ́tòmọ́tò àbọ̀ àbọ̀ ànífà. ẹ̀yọ̀kan náà. ẹ̀yọ̀kan náà ni igun ìdàgbò. àlìjáàmú wàlàkọ̀wọ̀. àlìjáàmú wàlàkọ̀wọ̀. lọ́dọ̀ àwọn àlìkíyà àtàwọn míì. lọ́dọ̀ àwọn àlìkíyà àtàwọn míì. àmì márùn. àwọn kan ní mẹ́rin ni àwọn kan ní márùn ni. àìkan ní mẹ́ta ni. àwọn kan ní mẹ́ta ni pàápàá. lórí díẹ̀ ẹ wá máa gbọ́. wọ́n ilé ìgbà tó wà lóhùn fi àti. wọ́n láwọn ọ̀rọ̀ wọn la fẹ́ máa sọ yìí. àwọn ẹ̀. àkọ́kọ́. ìtàkàtọ̀ ìdìbò wàhálà àtàlẹ̀ ìjà àbáwá kọ̀ọ̀dọ̀ wọ́n ní àwọn jẹ́ ń pọ̀ jù láwọn àfá ìwòrò majority àwọn abọ́nimọ̀ fìkí ilé ẹnu wọn kò lórí pé ìdáǹpé ìdàgbogbo yìí àlìjá pàdàkọ̀kọ̀ wọ́n tún lọ́dọ̀ọ̀dọ̀ ìjá òkun pàdàkọ̀kọ̀ péjẹwájẹ́ òkun náà péjẹkẹrẹ ìbẹ̀rẹ̀ pé ẹkùn mi ní ọmọ fẹ́ báwọn ní ìsìn pé bẹ́ẹ̀ ọlọ́dọ̀ àbá mi fẹ́ fẹ́ ọmọ rẹ̀ bá ní stars ẹ̀múdọ̀ ọmọ ayé fẹ́ Aisha ọlọ́mọgbé lọ́dọ̀ àwọn oníṣẹ́ rẹ̀ ìjáàbù ìjáàbù ni ẹ ọ̀pá mo ló ti wáyé látọ̀rọ̀ ẹni tó fẹ́ fẹ́yàwó ẹni wá tó pé mo gbà láti ọmọ mi Aisha ọlọ́mọgbé mọ́ ẹ̀ ọ̀hún nìyẹn acceptance. mo ní ẹni wá. látọ̀dọ̀ ẹni tó fẹ́ fi ọmọ rẹ̀ sílẹ̀. ìgbà mí ẹ̀wọ̀ ẹ̀ olùwà látọ̀dọ̀ wọn mọ́ ń fa ọmọ àmìbìnrin àyíṣà fún ìdáìṣà bí lẹ́yẹyẹ ìjà nìyẹn ọba látọ̀dọ̀ bàbá ìyàwó kí mìíràn wá sọ pé mọ̀ gbà láti fẹ́ gbọ́dọ̀ ti wá ọ̀pọ̀lọpọ̀ ní alátọ̀dọ̀ ọkọ tó fẹ́ fẹ́yàwó alẹ́ áàkì àbá àtàní kọta kúkú yìí alimazol ìdá àyọ̀dá kú náà ta kúkú yìí o ní ọkùn tó bá wù lọ lè ti bẹ̀rẹ̀ ibi tó bá wù lọ ti bẹ̀rẹ̀ ìjà àtàkùn méjì lọ́wọ́lé wílé tó wọ́pọ̀ láà máa rí bí o ní ọkọ ìyàwó abẹ́ tọ́kùnlẹ̀ bá bàkalẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni wọ́n ni ẹ̀tọ́rọ wọ́n ti gẹ́ ni ẹ̀tọ́rọ ọmọ bàbá ìyàwó ọwọ́lé olùkọ̀kọ́. àwọn tọ́bá wá mú ànípa fíkì wá máa yí tàbá lólé ìpínlẹ̀ ní àdìrí ìdíkòmí ní ìdínú ẹ̀dìrí ń gbẹ̀mẹ́ kọmọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkọ ìyàwó kí mọ́ lọ́dọ̀ bàbá ìyàwó méjèèjì ẹni orígun ìgbéyàwó ẹnu àfáàkù nílòrùn àlè ìjà wọ́lọ̀pọ̀ الإجاب والقبول نعم ثانيا ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí alùláyàtú wà ìṣẹ̀lá ọ̀sọ̀dá ọ̀tà ìlú sàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n gbà ní pé wìláyà o náà ni ìfọmọpọ́pọ́ onílùú láti ìfọmọpọ́pọ́ náà pẹ̀lú wàlé ìfọmọkọ́kọ́ rẹ̀ ní wìláyà ìyẹn adé ishad ìjẹ́sí péyàwó adé sọ̀dá àti ìsanwó orí ìyàwó ó dé mélòó wọ̀tà yínú zẹ̀wòjẹ́ àti ìsẹ̀ àdáyàrí ẹni afẹ́fẹ́ níyàwó ẹni afẹ́fẹ́ lọ́kọ lápẹ̀ ní àríkà mélòó nù. mẹ́rin àlùyáyà àlùyá àsọdá àyè ìsàwọ̀dá nù. ó rí tábí ìsàwọ̀dá yìí òun náà ni bàbá fẹ́rẹ̀ lọ́wọ́ oyè jù á sàdáyà rí ní ọmọ yín ọlọ́mọge ìbàsírá tó bàbá ìbí ma bèríbí mẹ́rin máyé bẹ́ẹ̀ náà lọkùnrin náà lọ́fẹ́ níyàwó àtàdáyẹrí ẹ̀ bàṣírù lọ́fẹ́ sí lọ́fẹ́ níyàwó lé ní ẹgbùn ayé lọ́gbẹ̀ẹ́ tó kọ́ bí máa ń jáde àgbàlọ́ ẹ pé ọkọ̀ yìí fẹ́ nìkan kalẹ̀ kó sójú mú a sọ ẹni aṣojú ẹ̀ sọ ma wà ní sábúrú wà ní sẹ́gbọ̀n wà ní sọ́rẹ̀ wà ní ayé lọ́dọ̀ àwọn ìlàmọ́ kan mẹ́rin ẹni alìmìnáyà alìṣàádì Assalamu alaikum. ń dáàkà alẹ́ yìí bẹ̀rẹ̀ rí apákanú àwọn àfá wọn ló náà wà ní àríkàn tàbá ti pé wọ́n wà ní àríkàn tàwà fi kún méjì tòkè tẹ́nu wọn kò lè lórí ọjọ́ mélòó àwọn kan gbogbo eléyìí o alìwìláyà wàlìṣìhá wàsọ̀dá pàtàkì ìrìnzẹ̀ òjò ìṣe kí ni ìṣe àgbára lọ́gbọ́n mọ́jẹ̀ mọ́ wá ní mélòó ló mẹ́rin mẹ́rin ni tàbá dúró kí mọ́jẹ̀ mọ́ ní mẹ́rin náà ni wọ́dà tọ́ ìlà tàbí hádà ìṣẹ̀lá wọ́n sì gbọ́ ọ̀rọ̀ tí tó fẹsẹ̀ nílẹ̀ ìṣọ́rọ̀ tó ara wọn pàtàkì kàtàkì sí gbígbó jẹ́ àpọ̀ yìí mọ́jẹ̀ ọdá sáti bọ́ bá fẹ́ sáàkìdù gbogbo ẹ̀ pé tó bá ti mọ̀ yàtọ̀ wọ́n pè mọ́jẹ̀mú ní àwọn nǹkan tó yẹ kárí sáàdù yorùbá pé àwọn nǹkan tó yẹ kárí lára pé abẹ́ sínáwó òyìnbí mo làwọn kan tó pọ̀ wáyé má pè é rúkìrùn má sì pè é ṣáàtù má pè é ṣáàtù kọ́mọ́ bá fi bọ́ ara wọn gẹ́gẹ́ bí ètò Islam kátó pé a sì gbéyàwó àwọn kan tó yẹ kárí lọ́dọ̀ àwọn àfá ìfẹ́mẹ́ tó jẹ́ àríkán mẹ́ tó jẹ́ ṣùrù wọ́n sọ pé lè láríkán ilé ṣùrù láti mórí bọ́nú wàhálà àwọn àfá àwọn ìdádé bá sọ̀rọ̀ ní náà ṣùgbọ́n ètò dẹwà lójú ní pé àti rúkúnù orígun àti ṣẹ́rìtù àti májẹ̀mú a lè ṣègbéyàwó láìrí méjèèjì àtíkẹ́ni a lè ṣègbéyàwó láìrí méjèèjì bàbá sì gbẹ̀wò tí tọ́ka bá dé ní gbogbo china ń sọ yìí gbéyàwó yẹn ò so ìgbé ò síkẹ́ni ò so is anàkúlẹ̀ àwọn àti ìpínlẹ̀ ìgbìmọ̀ ẹ̀tàwà tí a bá ti gbéyàwó tí orígun kan bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní àlàáfíà tá a bá ti gbéyàwó tí mẹ́jẹ̀ kan bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní àlàáfíà bákan ẹ̀rọ ọ̀rọ̀ màlìkíyà lọ́dọ̀ àwọn màlìkí mẹ́ta màlìkí gbajúmọ̀ lọ́dọ̀ wọn bí lọ́dọ̀ tí wọ́n ìjẹ́rìí síyàwó kìí sorígun náà wọ́n

lọ́dọ̀ malikiya àwọn ẹlẹ́rìí méjì náà dúró déédéé ọ̀dà àkẹ́wà rẹ̀ ìsọ̀rọ̀ yẹn ó dá lọ́wọ́ abẹ́ kí sọ̀rọ̀ yẹn wẹ̀wà yóò dábò ní òun òpin lọ́nà pé agbọ́dọ̀ ẹlẹ́rìí gbọ́dọ̀ wà ní ibi àṣìtàkókò yìí lọ́nà o lọ́dọ̀ àwọn ọmọ nìkíyà ó dá ajọ́mọ́ wà ń bẹ̀ àwọn ìtẹ̀lẹ̀gbẹ̀dá fàwájìbò ṣùgbọ́n níjọ abábẹ́ bá ìyàwó sọkọláyà lẹ́gbàdá púpò yìí tán ọ̀ràn ìrìn kí ẹlẹ́rìí wà mẹ́ kúlẹ̀ sí máa sì yẹn lọ́dọ̀ màlìkíyà pápọ̀ rẹ̀ nìsìn à wọ́n sì yàwó lọ́kàn wọ́n sọ̀kọ́ lọ́kàn lọ́dọ̀ malikiya malikpe márùn-ún yàbá pè márùn-ún wọ́n ni aliwali aliwali azáwò azáwòjá asíga wasọ̀dá ẹjọ́ bọ̀mọ́lọ́kọ ọkọ ìyàwó gbólóòdàgbà kòkó yìí àti orí lọ́dọ̀ bọ̀lẹ̀ lọ́dọ̀ ìmá máa ní kìí lọ́dọ̀ tí wọ́n márùn-ún àbọ̀mọlọ́kọ àwọn ẹlẹ́rìí méjì ọkọ ìyàwó tàbí takókó oyèké gbọ́dọ̀ tàbí takókó oyèké lẹ́yìn náà almazhabul hanbali lọ́dọ̀ amúra ń balẹ̀ àkáàdù sàwádìí fọ́mùsà lọ́dọ̀ tí wọ́n náà márùn-ún ni ìyàlùwárí àbọ̀mọlọ́kọ bàbá ìyàwó àwọn ẹlẹ́rìí méjì wàlìjá mọ́lọ́kọ́ iṣẹ́ àdárayé àwọn ìyàwó àtọkọta fẹ́fẹ́ lẹ́yìn náà inú wọn yíó wá méjèèjì yọ sí pé ọ̀fẹ́ fẹ́ lágbájá àwọn ọ̀gbàlagbà lágbájá eléyìí òun náà ni ẹ̀kiri pé báwọn bá sí pípé dábá wá fẹ́ sọ̀rọ̀ tó lè jẹ mẹ́rin ó lè jẹ márùn àkọ́kọ́ ń bẹ àlìwàlì ẹlẹ́ẹ̀kejì àzàwòjá ẹlẹ́ẹ̀kẹta àṣíkà ẹlẹ́ẹ̀kẹrin orí tàbí kápẹ márùn kájú àzàwòjá nílẹ̀ àzàwòjú àzàwòjá ọkọ àtìyàwó وبعضهم كما في حاشية العودة للمربع وسبها إلى ثلاثة أركان هي. ما فاسد irú àwọn àwọn wọn wọ́n pé orí fún ìgbéyàwó wọ́n pín sí mẹ́ta orí. الزوجات الخاليات من الموانع الشرعية. àkọ́kọ́ nìyẹn òun náà ní ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ fẹ́ra wọn tí wọ́n mú rí wọ́n fẹ́ wo abe bẹ̀ lórí azout tààdọ̀ ẹ̀kọ́jọpọ̀ ẹ̀kọ́ ni jọ́kọ̀ ìyàwó lọ́dọ̀ àwa mùsùlùmí àwọn májẹ̀mú tí ń bọ̀ ìgbọ́dọ̀ pèsè lára ayẹkúnà mùsùlùmá zàgádà sáwọ́dá mùsùlùmá bá ti yí pé ìyàwó tó fẹ́ fẹ́ mùsùlùmí ni o náà gbọ́ jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n tó bá jẹ́ pé ìyàwó tó fẹ́ fẹ́ mùsùlùmí ni ọkọ tó fẹ́ fẹ́ yìí náà gbọ́dọ̀ Hinda Basira Safiya ó kọ ìta ní máa jẹ́ mùsùlùmí àwọn agbọ́dọ̀ sọpọ́pọ̀ ẹ̀ sẹ́gun àbí jìmís ìwọ̀n haram kí mo pé haram jìmís yọ ọlọ́bẹ̀ láti fẹ́ sí nípa àbí láti fẹ́ sí níká tàlẹ́rì yá ìṣẹ̀fẹ́ àṣírà fẹ́ sọ̀fíyá haram ẹ̀yin bàbá tẹ́ẹ̀ máa fi ọmọ yí obìnrin fún ẹni kìí ṣe mùsùlùmí haram ni o ìwọ̀ ọ̀daràn ẹ̀yin ṣe bàbá rí bàbá kú tọ́mọ́ ní bàbá ó ní bàbá olórí ikú ní fi ọmọ rí obìnrin fún ẹni kìí ṣe ah bàbá jọun ọlọ́bà sọmọdé sàdáadà wọ́n kí ó lọ títí tí wọ́n gba àwọn àpá àkọ́ torí ẹni bàbá mi kọmọ ẹ̀ lọ́mọ ó sì pé fún ọkàn ṣẹlẹ̀ ládùúgbò bàbá bàbá yìí ní èmi mo bí ẹ àtọ́dé mo fi bí ẹ ọkọ̀ tó mú wálé yìí inú mi ò dùn sí o ò sí ní sórí rí ń bẹ̀ obìnrin yẹn lo ọdún mẹ́rin Quran chapter 2 verse 121 wọ́n gbọ́ òfin òfin tààdà fẹ́ náà àwọn ilẹ̀ ẹgbẹ́ ṣe ìgbọ́n rọ̀dí ìlú ẹlẹ́bọ lọ ó dà kí gbogbo nǹkan tí máa ń wùyẹ̀ lára ẹlẹ́bọ ìfẹ́ lára ẹlẹ́bọ yẹn ẹmójúkò mẹ́ wọ́n látọ́ kẹfún mọ́ṣúrẹ́kì rẹ̀ oní tó jẹ́ mú mi ní oríkẹ́ ọmọ fún kódà kí ẹ lẹ́bọ yẹn gbogbo tí máa ń sí lójú ẹ̀yìn bẹ lára rẹ̀ mójúkú mẹ́ àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ yìí wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n máa ń kó ìyẹn lọ sínú náà ni wọ́n lọ́wọ́ yẹ̀dẹ̀rún ilẹ̀ ìṣẹ́ ní wọ́n lọ́wọ́ fíọ́tí bí i àti ìyọ́nú ọlọ́run pẹ̀lú àforíjì ọlọ́run pẹ̀lú ìyọ́nú ọlọ́run ọlọ́bẹ̀lú ọlọ́bà ń ṣe àlàyé ọ̀rọ̀ wọn lọ́bà bá ń wo èèyàn bóyá wọn àrónú sí ẹ̀wọ̀ ìlà tọ́lọ́ ní ká máa fẹ́ ẹlẹ́sìn mi àgàwọn ẹlẹ́bọ ó ní máa ń pẹ̀lú sínú náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìyàwó lọ́mọ̀ bá jẹ́ jẹ́ ìyàwó lọ́sọ́ di nǹkan mí o ọgbọ́gbọ́ ẹlòmí náà níyàwó ọpọlọ́sọ́ di nǹkan mí o days ní ọjọ́ mẹ́ta lókù láyé pẹ́pẹ́ ìpẹ́lẹ̀ bá kọ́ gbogbo èèyàn apá àwọn ọmọ wa sáàrin nìkùnrin ó tọ́ máa ti fáàrí ẹ̀rọ ìrùntọ́ òdílọ́wọ́ ẹ̀sìn mi gbogbo ọmọ mi tí mo bí gbogbo ẹ̀mọ́ bí sí àwọn ọmọ ìpátá ọmọ òkú ni wọ́n òbí ma sí pítọ́ ìfọ́ bí ma sí àtọ̀ tí ọkọ̀ dábẹ́ lọ gbà láyé ẹ̀sìn ọgbọ́ kékeré mú dáwà sọ di nǹkan yẹpẹrẹ ń bí ọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ ayé àtọ̀run ni ọ̀rọ̀ iná àtàlìjẹ́ náà ni bọ́dọ̀ lọ́sọ báyìí ìyá máa tara ìyàwó àtọkọdọmọ náà bẹ́ẹ̀ láti dára ẹ̀dọ́mọ àlìjẹ́ náà táà bá ní mọ́sẹ̀ káàrin ọmọ àlìjẹ́ náà táà bá mọ́sẹ̀ káàrin ọmọ náà ẹrù pé kákàgbà nìkan ni ká máa jó a máa kọrin ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ bàbá wa jẹ́ ti lọ́lọ́ bá ní sàánú wọn bá ní kan bá ní kẹ wọn wọn àbọ́ kékeré mú ọ̀rọ̀ yẹn rárára kọmọ mọ́ rísíká kọ́ àwọn sẹ́gun wálé rárára wọn kọ́ lọ́mọ pátápátá bí i ààrẹ gan ọba sọ́ra yọ jáde tẹ̀lé jọ́nà lọ gbogbo lásọ ní nǹkan kíkan ní sí májẹ̀mú àkọ́kọ́ fún ọkọ ẹjọ́ ìjọkọ nìyẹn o wọ́n tọ́ ẹgbẹ́ ìyàwó tá a fẹ́ fẹ́ bá jẹ́ mùsùlùmí ọkọ ẹ̀gbọ́n ti kéde ọkọ ẹ̀jẹ̀ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kú ẹ̀sẹ̀ ó àdáadáa ayẹ́lẹ́sẹ̀ فإن كان كافرا فإن كان كافرا والزوجة مسلمة لا يسير ìyàwó ọjẹ́ kèfèrí ìyàwó wá jẹ́ mùsùlùmí wọ́n wá takókò yìí wọ́n ní láyẹ̀sí act ìkíyàn tó gẹ́ni ìkíyàn tó kódà kó gbé alọ́gbé mọ́mù wà láti maka mọ́mù maka lánìkọ́wà tó gẹ́ni alúwà tó ìdí nínú ṣẹ̀ríà ìkíyàn tó tí ìjọba ti ti so sínà ní jẹ́bẹ̀ wọ́n ń bára sọ lọ́nà àìtọ́ orúkọ tọ́ fún kébèrè ọfẹ́ mùsùlùmí lóbìnrin àwọn bàbá tí a lọ ìyẹn dáadáa ni wọ́n ọlọ́bá sán lẹ́sàn ó ní 1984 mo ń gbé ìsọdọ̀ wọ́n ń pè bẹ̀dẹ̀ Karimu Street láńlọ́ọ̀dù méjọ́ náà lọ́wọ́n kò sáré mẹ́lẹ́ nọba àforíjọ lọ bà kẹ́ bàbá náà ṣe dáadáa sí mi tó pọ̀ mo fẹ́ràn rẹ̀ ìjọ́ náà lọ àwọn táàjọ ń gbélé sẹ́kọ̀ọ́dẹ̀ bá lò bẹ́ẹ̀ Ismail agbógojú Ismail lọba àforíjì àpọ̀bẹ́ Àbújá bá òde máa wá wá wá síbẹ̀ bàbá yẹn rèé ìjọ́ náà lọ́wọ́n bá fẹ́ san owó lé twenty naira ní owó lé. twenty naira ní owó lé. twenty naira ní owó lé. mo sanwó oṣù mẹ́fà oṣù mẹ́fà. ó yẹ wọ́n twenty wọ́n twenty naira. owó oṣù mẹ́fà ó wà fẹ́ràn mi gan-an ló bá gbà yín láti sí ọmọlúmi wá fẹ́ lọ́kọ wá sọ fún wa ó sọ fún mi ó wá wá definition wọ́n ní ọkọ ìyàwó Abdul Faruk ọkọ ìyàwó Abdul ìlú ìyàwó bàbá wa ṣe ìsáàmì imam jamal islamiyya àkọ́kọ́ táwa gbọ́njúmọ̀ tọ́lọ́bà ní orí jùmọ̀ àwọn wá ní àfá àjọ́ta gbogbo yìí tí wọ́n pè wọ́n pè ẹgbù àwọn ọ̀rẹ́ wa pápọ̀ ní ìyàwó tí bàbá bẹ́ẹ̀ sẹ́lẹ̀ oòrùn pàrú pàrú pàrú kò sínú ọgbọ̀n náà já wádìí àbá wádìí àbá wọn pé lóòótọ́ ni kì í ṣe mùsùlùmí bàbá yìí dọ́gbọ́n fún wa ni àwọn àwọn agbéra pẹ̀lú bàbá bàbá yìí sàmì àmú petition lọ bàbá ló ti lọ́dọ̀ kan náà báyìí bàbá ilẹ̀ ẹ̀sà kí wọ́n ní òkè sí bẹ́yẹn àbùkárò bàbá wa wádìí wọn rí pé kí sẹ́yìn lọ́mọ yẹn bá sọ ní pé mi ò ní wá sákìlì yẹn ọbẹ̀ tọwọ́ mi bọ̀ nǹkan kíkan ní sọ̀rọ̀ rẹ̀ tẹ̀lọ́wọ́ àbámi tó sí àkìlì bàbá ọ̀dọ́ ẹ̀rí ẹ wo àwọn èèyàn àwọn àbá lè ní àwọn àbá símọ̀ gẹ̀lẹ́ lọ torí owó tó fẹ́ gbà igi yóò so gbogbo tẹ̀ náà ní dànù gbogbo yẹ tẹ́ jẹ́mẹ̀ oúnjẹ ogun kékeré kọ́ tẹ́sẹ̀ tó fún àná mọ́jẹ̀ máa kọ́kọ́ lára ọkọ̀ ọjọ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ayẹ̀kúnà sẹ́wọ̀n fàdáàdà o ni pé ìtumọ̀ ẹni pé kó tó pé ọkọ ìyàwó kìí sí gbà tí ń ṣe ájì lọ́wọ́ kò sínú ìhram kò sí nínú aṣọ ájì àìlẹ́sà múrìmá àìlẹ́sà múrìmá ti hajji wọ́lá mọ́rọ̀ torí pé èèwọ̀ ni kéèyàn wà nínú aṣọ ìhram ìhram ajábí ọmọrọpátá gbogbo yìí àjọwà àtọ́kọ́ wọ́n ni wà áàdà áàdà a ọgbọ́dọ̀ wà ní aṣọ ìhá lọ́gbà mẹ́mẹ́ ọlọ́ ajẹ́bọ̀dọ̀ sí múra pẹ̀lú ti ríyàwó ẹni tó sì jẹ́ èèyàn ìyàwó ọmọbẹ̀ẹ́bẹ̀ ẹnẹjá sáájú ìgbé sáájú bá wà ní ìrọ̀ ìrọ̀mù ajá bí òmùra wọ́n sì pẹ̀lú wá sí yí pé ìyàwó kan bẹ tó ti fẹ́ tẹ́lẹ̀ ìdájọ́ mẹ́rin lábílé náà ọwá sọpọ̀ ọ̀fẹ́ mọ́ wọ́n sì ń pé tọ́láàbù ní tọ́láàbù rọ́jìrì tọ́láàbù rọ́jìrì tọ́láàbù rọ́jìrì obìnrin tó kọ̀ nínú àníyàn rẹ̀ tó pé wà tọ́lọ́lọ́mọ ọ̀fẹ́ gbà padà ọkàn fi kíkọ yẹn dẹ́rùbà ni ọgbọ́n ni. ìyẹn máa fi kíkọ yẹn ìyẹn fi dẹ́rùbà obìnrin yìí ni. ìyá fi tọ́lá kúrọ̀ jẹ́. ìyá fi tọ́lá kúrọ̀ jẹ́ ní. wà padà. wúlá ní àkúrò apá padà. àbí yóò jẹ́ ti rò tẹ́lẹ̀ pé ọkọ̀ ó wá sí kankan fún ẹ tó dùn mẹ́nu ó wá yí ẹ̀yẹ padà. ìyá ń pè ní tọ́lá kúrọ̀ jẹ́. wọ́n ní ìtọ̀bá sẹ́yìn pé obìnrin tó wá kọ̀ tí wá ti ń ṣe ìdá lọ tí ó wà tí ìparí ìdá rẹ̀ tó wá gbà padà lọ́gbẹ̀ẹ́nú ìráàmù lọ wá wà tó gbà padà léyìn ọ̀dọ̀ ọ̀rọ̀ tó lálàáfẹ́ lọ́dọ̀ àwọn àfá àwọn kan wípé èèwọ̀ ló náà ṣùgbọ́n àfá sọ wípé kìí ṣe èèwọ̀ èèyàn lè gbà ìyàwó ẹ̀ padà pánú aṣọ ìráàmù nígbà bá ti pẹ́ ń ṣe ìdá kọ̀dísílẹ̀ lọ́wọ́ tí ò tí ì parí rẹ̀ wọ́n tó ní gbéyẹ̀rin àṣẹ̀bẹ̀rẹ̀ ìgbéyàwó pé ọ̀tọ́ wà ń lẹ́tẹ̀lẹ̀ náà ni òun náà ni àlò oníkíní nínú ẹ̀ntọ́ ẹ̀kọ́jọ́ ọkọ̀ ó di májẹ̀ mẹ́lò dárí májẹ̀ mẹ́lẹ̀ ẹ̀kẹta ayẹ̀kúnlẹ̀ mọ̀tàrọ̀ láyẹ̀ sí ní bákan náà o ní pé ẹjọ́ jẹ ọkọ ọ gbọ́dọ̀ sí pé ó wù láti fẹ́yàwó ni ẹgbẹ́ ni jẹ ọkọ ó láti wù láti fẹ́yàwó gbogbo ẹ̀ta jẹ́ nípa ẹ̀tọ́fẹ́nu ó gbọ́dọ̀ fínúfínú bẹ́ẹ̀ fẹ́yàwó ni gbogbo jẹ́ nípa nílẹ̀ Yorùbá wáyé àgánáwọn lókè bí Kwara Ìwó Ẹdẹ eh, Ìṣẹ́ Ìṣákí Òkè Ògànná àwọn ẹ̀sìn ilẹ̀ láwọn dáńsọ ìdádá tí a máa ń jẹ́ èèyàn ń bá níyàwó tí a máa ń jẹ́ èèyàn ń bá lọ́kọ ọkàn lè di ọwọ́ ọ̀rọ̀lẹ́ dédé ìsìn wọ́n ní àbá àti kí rẹ wá ẹjọ́ ìyàwó rẹ ó dé ní hmm, lálẹ́ ìyàwó ìwòrírí ọ̀pọ̀ mẹ́ta ní ṣe o sí lọ́pṣọ́n ó jẹ́ múra ìyàwó lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ kọ́bọ̀ lọ́ẹ̀ ó sì dọ́kọ ìyàwó nù irú ìjọkọ ìyàwó bẹ́ẹ̀ ó kíra àrùn ẹni bẹ́ẹ̀ wọ́n sì gẹ́ni àìjẹ́ èèyàn ń bá níyàwó tó pé ní àjò ìrìnàjò tó gùn ni ilé òní rọgbọ ó ní tíyàn rí lára obìnrin tíyàn fi máa ń dunú sí i wọ́n kàn wá gbómi kan mọ́lé nípa kálẹ̀kì là ó di mélòó mẹ́ta ayẹkúnà mọ̀rí ayẹkúnà mọ̀ àyíyànà fàláyẹ sí wọ́n ayẹkúnà wọ́n nílẹ̀ iná ọkùnrin tí ó wá fẹ́ kó níyàwó a láti sàdá ayẹrírò ọkùnrin náà tààlọkùnrin ẹ̀ sí a láti dáyàtọ̀ ọ̀pẹ̀lọpọ̀ yìí abọ́ ọmọdálàmù fún níyàwó wọ́n ní. wàhálà sí wàhálà kúrẹ́ wàlẹ́ sàwọ́tù láti àdá àṣàyẹ̀ rọ̀lẹ́ wọ́n ní bàbá ìyàwó àgbọ̀sọ̀ wípé mo fi ọmọ mi obìnrin fẹ́ ọ̀kan náà méjèèjì mo fi fún ọ̀kan fi fún ìbọn sọ́ọ́lì ń báyìí. ó di mélòó. ó di mẹ́ta ayẹkúnà. mẹ́rin. ó di mẹ́rin. ó di mẹ́rin. ayẹkúnà sátara yẹkínà. wọ́n ní bákan náà ẹjọ́ ọjọ́ ọ̀yàwó ọ gbọ́dọ̀ jẹ́ akọ lẹ́yìn tó dájú ó dájú lákọ ọgbọ́ni. ó láti jẹ́ ẹni tó dájú pé akọni. akọni akọ ọkùnrin akọ ọkùnrin kí ní túnmọ̀ ilé o ní pé ìjọ fi sọpọ̀ láya tọkùn ní bẹ́ẹ̀bẹ̀ náà fàláyẹ̀ sí òníká túnta túnta wọ́n ní kọ̀tọ́ káàsẹ̀gbéyàwó sí fún kàkànsákọ́ kàkànsákọ́ bàbá ní àbàwà lóyè nínú fíkíù làkànsákọ ó ní ilé ó ní tọkùn onítòbí a lè pè lọ́pùn ìkàmẹ́lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà ara ẹwà púpọ̀ wọ́n se mọ́ ọ̀rẹ́tẹ́mọ́gbà mọ́ mọ ìran tí awẹ́ ti wá ó láti mọ ìran ìyàwó rẹ̀ ó láti mọ ìyàwó ẹ̀ gangan pé ìyàwó mi rẹ̀ ó láti dámẹ́ láàrin àwọn obìn ẹ̀rì ìjọ kan ẹ̀dàgbò òyìn kìíṣẹ́ kan mọ́ bàbá ọkọ lọ́kọ́ bàkalẹ̀ wọ́n fẹ́ ìtàkókò yìí lọ́fẹ́ ìsàkéjù ó sì bàbá ẹni wà ó sì tàókèlè fún ìmọ̀ fẹ́ tako yìí mo ṣe dọ́rọ̀ bàbá bàbá ọmọ mi ní ẹfẹ́ fẹ́ kí lórúkọ ẹ̀ bàbá ń wọlé ẹ̀ lè jẹ́ ẹ̀ lè tako yìí ẹ̀ mẹ́ni ẹfẹ́ àkọ́kọ́ ìrìnyẹ ma 10,000 ìṣẹ́dẹ̀ wá sí ẹ̀kọ́ kẹ́ẹ̀dọ́ dédé wọ́n bẹ̀bẹ̀ sí 5,000 wọ́n bẹ̀bẹ̀ sí 5,000 lórí ní ẹjẹ́ bá ní ìwọ ló ṣe ápìlú ọ̀bí àbà àwọn èèyàn inú fọ́n tó ní pé ọmọ tí ìyá fẹ́ lọ́fẹ́ kí ló fẹ́ kí ló kọ bàbá ẹ̀ ọkọ̀ wa ń bọ̀ ọkà bàbá dá lọ́rùn ó sì kó owó jọ́nà ọmọṣẹ́ tó wá sí tó dẹ̀ ní jẹ́ máa ń sọ pé ilẹ̀ dúó ó yá tètè máa pèsè lọ́lọ́ṣe náà wọ́n láyé sí oníká ìjá ilé ṣe ìrìnà rẹ̀ wọ́n ní tí ọkùnrin ọba ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan aṣọ ń pa ìyàwó ẹ̀ ọmọkọ̀ ẹ̀ ọmọràn rẹ̀ kò dáàmà ìdí òṣègéni lálàáfíà òṣègéni lálàáfíà gbogbo nǹkan jẹ́ ń sọ yìí fún kílẹ̀ ayé lè tò ní káàrin ọkọ àyàwó lè rọrùn ní ohun fọ́míṣẹ̀ tẹ́ ń sọ fún wa yìí nígbàmbá fẹ́yàwó délé tó di kàkà sákọ̀ bó láti sí ìwọ́lá ilé ayẹkúnlẹ̀ mímọ̀ yẹ hìlú rí sẹ́ọ̀dá àtàzábọ̀dù bí lẹ́yìn náà ó sì sí pé inú ẹ̀tọ́ lẹ́tọ̀ tó lè fẹ́ nígbàtà bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí àásọ́fún alìmọ̀ ramadana nìsà àwọn obìnrin dáadìí fẹ́ inú sọ́dún nìsà tí a ń kàtí lọ bí mẹ́rìnlélógún ìyá wa ọmọ wa àti wa bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ dáka yẹn ó ti gbéyàwó tá a fẹ́ fẹ́ yìí ó gbọ́kùnrin tó fẹ́ fẹ́ yàgò yìí ẹni tí ìṣẹ̀dá àgbà kò lè fẹ́ ni ẹ sára sí ni. láti ṣàrí àgbà pé ẹnìyẹn lè fẹ́ ni. a máa ń wádìí kódà inú tẹ́lẹ̀rì máa ń jẹ́rìí nù gẹ́gẹ́ bí ẹjẹ́ pípọ́ wá mi ní káà ìdájẹ́ mo jẹ́rìí pé àbá sọ́ọ́lì ó lè fẹ́ sí sàrọ̀ sídá wọ́n lẹ́tọ́ àti fẹ́ra wọn látàbẹ́jẹ́ nìkan wọ́n lẹ́tọ́ àti fẹ́ra wọn wọ́n ẹlẹ́rìí gbogbo ìlọ́ láti mọ̀ yàtọ̀ pé tàbí ọ̀sẹ̀ lẹ́rìí fún wa bọ́dá Idris iná bá dé ọmọ kankan pa ẹ̀tọ́ fẹ́sẹ̀ ilé lórí wọ́n kà gbé wọ́n kà tọwọ́ ẹ̀bọ tí ó yẹ kà tọwọ́ ẹ̀bọ ó nípa mo sọ fún yín ń dalẹ́kọ̀ọ́ náà arákùnrin kan ọ̀fẹ́ yàwó kọ̀mọ̀ pé àbúrò òun fẹ́ inú ẹ̀sìn inú kan nínú ẹ̀ ni àrídọ́ kájọ múyàn láyà ìyá kaná nísìn èmi múyàn lára ìyá kan ọmọ ìgbà náà ó múyàn ní ara ìyá kan kódà ká má sí ẹbí tẹ́lẹ̀ ó ti dìwọ̀ fún mi láti fẹ́ kí lọ́sọ́dẹ́wọ̀ ìmúyàn ara ìgbà náà wá fẹ́ra wọn wọ́n ti sọpọ̀ láyá lọ báwọn ọdún gbọ́ọ̀rọ̀ ó wájọ́ kan nílùú mọ́kà ìyá kan wá pàdé méjì ìdájọ́ ń lọ wá lágbájá kí lọ́pọ̀ àwọn lágbájá pọ̀ ìyàwó mi ni ọkọ mi ni ẹ́ ẹ́ ẹ̀ẹ́dẹ̀jẹ́ yóò ara yín ẹ méjèèjì lẹ́mú yẹn lára mi àyọ kọ́sọ̀kí ó wá gbéra láti maka lọ sí Madina anábí ò sí maka ma wá Madina ó lọ bèèrè ó wá jọ́dọ̀ mouvement kásà dáyẹrí obìnrin yẹn náà ẹni abẹ́rẹ́ nísìn àwọn kan bẹ́ta bí ọmọ mi rẹ́gẹ́dẹ́ ọmọgbà bá bẹ́ta kú yálà sàdáyẹrí èwo ni Rukaya ni Zainabu ni Sofiya ni Aisha ni Nuseba ni Arwa ni aláṣẹ àdáyẹrí rẹ̀ lẹ́yìn náà kóbìnrin ẹ̀ náà máa wà bóyá ó sáájà bí wọ́n wà ní ìhram ẹgbẹ́ tó wà fọ́kùnrin náà lẹ́ẹ̀kan ní sáájà bí sí múra tó ti wà nínú ìhram ájà fún múra ìwọ ní kọ́lọ́pọ̀ lásìkò yẹn. àtẹ̀kúnra ló sa yàgbéra. lẹ́yìn náà ó sì jẹ́ obìnrin tó dájú pé obìnrin ni abuni ó dájú pé abuni ó sì kéde. ó dájú pé abuni náà. ọmọ jẹ káka ń sábó náà eléyìí kò náà ni májẹ̀mú tí wọ́n kó sí ara ti obìnrin tàbájúwá rí pé ìtaari ìtọ́ ẹ̀ka ìlara ọkọ àrí lọ́gára àyàwó àrí wọ́n lẹ́tọ́ àti kíní lẹ́tọ́ àti fẹ́ra wọn nìyẹn lẹ́yìn náà aliwali wali o náà ni olùfi ọmọlọ́kọ ẹjọ́ jẹ Baba ìyàwó ẹjọ́ gini tí ó jẹ bàbá ìyàwó olàbọmọlọ́kọ òun ló nípa jù ní ètò ìgbéyàwó ẹ̀ẹ̀lẹ̀ fẹ́yàwó Ah, bàbẹ́ àdígini àdígini àdígini Baba. rẹ̀ láláṣẹ láláṣẹ yìí ọlọ́wọ́ bá gbé àṣẹ ilé lọ́ni kò sọ́nà bẹ́ kò sọ́nà bẹ́ àbí ká máa bẹ ká máa rọ lórí díẹ̀ ájò síbí ní ẹ̀ní Allah la ilaha illallah